àrẹ̀mọ ni omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o ìyèmọ̀jẹ́ máa dé o àfọ̀tàmọ́dì. àrògidìgbà ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ ìyèmọ̀já lómi lódò lómi lódò àṣàrẹ́rẹ́ o òkun lálẹ́ odò dẹ́ni ara àrògidìgbà olúwẹ̀rí wá gbé wá níjà o yèyé odò wá ràn wá kindo kindo kindo. kíndò kíndò máa fún. ọtí bọ́ lọ́wọ́ ọkú ọtí bọ́ lọ́wọ́ àrùn wá wò bú yẹ̀pẹ̀ ń. pápá pàmẹ́jọ pẹ́. ó dé tọ́lí ó dé tọ́lí àrò òrìṣà àrò òrìṣà ẹ̀ ń pòrọ́pò rọ́pòrọ́pò ìgbà tọ́rùn mi là ń bọ̀ nílé ayé ọ̀rọ̀ gọ̀dọ̀ lọ́ya tó mú lọ òhó gùdù lọ́mọ tó mú lọ ó pàdé àwọn ẹlẹ́yẹ àníbo ní kó lọ ó nítorí àbẹ̀kẹ́ ni ó nítorí ó ti bọ́ lọ́wọ́ òkú lónìí olóbọ́ lọ́wọ́ àrùn lónìí ológun ayé kan ò ní borí rẹ tó àbẹ̀kẹ́ ò látòní lọ ọtí bọ́ lọ́wọ́ wàhálà ọbọ́ lọ́wọ́ ogun ayé àbẹ̀kẹ́ ìyẹ̀pẹ̀ tó mú lọ yìí èyí ló dífá fún wípé ilẹ̀ tó ti bu yẹ̀pẹ̀ rẹ̀ yìí èyí òun ìlú tá a ti kú yìí ó ti dèwọ̀ fún ọ láti wọ̀ ọ lè gbé bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n bá bá ti ń lọ báyìí odòkodò tó ọba ti kàn ìwọ sàdá sí i ìlúkìlù tó ọba ti wá dé ibẹ̀ ní ọ́fíìsì ibùgbé wòmí má wà lú ìmọ̀ o tó torí pé kí orí rẹ ò lè bá a sú kó lè bá a gbére mo fi ní ọtún ìkèlè orí rẹ lẹ̀ tó ìṣẹ̀dá rẹ ti ń bẹ nígbèrè òkun èyí ti ń bẹ nígbèrè ọ̀sà sáré tètè kó o jábẹ̀ kẹ́rí òòó tọ́rọ́ níbẹ̀ ìlẹ́jà fi ilẹ̀ Àbújá orílẹ̀ àpẹẹrẹ fi ilẹ̀ àrókò orílẹ̀ àfipẹ́ran ní ọbẹ̀ tá ìfi mẹ́ẹ̀gún ìṣẹ̀dá rẹ o kó gbìyàn níjà lónìí kò gbọ́dọ̀ gbàbọ̀dé kú tì ọ́ kò gbọ́dọ̀ gbàbọ̀dé àìsàn tì ọ́ àwọn tó la yóò tì ọ́ lẹ́yìn wọn ò ní tì ọ́ lójú yíra padà lọ́bẹ̀ má bójú ẹ̀yìn ẹni tètè tòbèjẹ́ wò mí ìlú tó o bá ti kàn ní ọ́fíìsì ibùgbé o ó ti dèwọ̀ fún ọ láti wọ̀lú yìí o á yàn gà yín ká yìí ló lọ máa dé o àfọ̀tàmọ́dé. àrògidìgbà ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò àṣà ń rẹ́rẹ́ o òkun lálẹ́ odò dẹ́ni ara àrògidìgbà ó yẹyẹ ẹja. olúwẹ̀rí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidigba lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹrù galẹ̀. àrọ̀ gidigba ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lórí odò aṣàrẹ̀rẹ̀ òkùnkùn lálẹ́ odò dẹni ara àrọ̀ gidigba ó yẹyẹ ẹja. olúrẹ̀rí wá gbèmí o olúwẹ̀rí wá gbèmí sẹ́ ìkòkò kékèké ìyèmọ̀já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólú èrì. mo fẹ́ kí àwọn olóyè ọ̀gbọ́ mo ṣe ní ẹja bọ́ sí ẹ̀yìn ààfin kábíyèsí bó o lẹ ṣe rìn bó o lẹ ṣe ṣe tẹ́ ẹ fi kọlu olúwẹ̀rí ńgbà mò ń ti àjò bọ̀ mo rèé kọsẹ̀ létí odò olúwẹ̀rí bá mi sọ̀rọ̀ olúwẹ̀rí ló wọ́n jà gbogbo alásìmọ̀ wípé bólú odò báyìí bínú nǹkan ó bàjẹ́ yóò kó bára alé yóò kó bára oko ni ìlú ọ̀hún ò ní rọgbọ elédùà má àríjà omi mo sì bí léèrè pé kí ló dé kí ló fẹ́ ó ní rèé bi kábíyèsí ẹ gbọ́ olórí ìlú kí ló ṣẹlẹ̀. olúwẹ̀rí màpọ̀ odò. Ah. ẹ̀yin ò nílẹ̀ ẹ dákun ẹ gbà mí ràn kalẹ̀ ẹ má jòjú ó tì mí kò bàjẹ́ lórí olúmọ kò bàjẹ́ lórí àrẹ̀sà ẹ má jò ó bàjẹ́ lórí mi ẹ̀yin dákun àrọ̀nìrógun má ti dì í ìrìn àjò tó lọ fìyà jẹ mí dákun gbà mí ràn kalẹ̀ ìyá ajírọ tútù ni o òun àti àbẹ̀kẹ́ ń wọ́n mọ́ mọ́ gbà lọ́wọ́ wọn àwọn ló ń fìlú sọ̀tún ló ń fi sótì ló fẹ́ tùlù mọ́ ń lórí kódà gan nínú gbogbo làásìgbò yìí àrẹ̀mọ kan so tí mo ní ojú kan ẹ̀pà ojú èrè wọ́n ti pa. àjírọ̀ tútù òun àbẹ̀kẹ́ ah, ah, wọ́n sì tún ṣe débi pé àrẹ̀mọ tún jáde láyé. bẹ́ẹ̀ni ibi tí wọ́n fìyà jẹ mí dé tí wọ́n fẹ́ tùlù ìmọ̀ lórí bó ti jẹ́ nù. nǹkan mà ti kán lẹ́yìn ìgbà mo lọ ẹ̀yẹ́ bí yìí o. àìsí lè rẹ́ fìyà jẹ. ọ̀dà ẹ fọkàn balẹ̀ òun ó yọjú sí ajírọ tútù ọ̀hún gbogbo tó ṣẹlẹ̀ dandan ni kó wí fún mi ẹ fọkàn balẹ̀ torí ìlú ọgbọdọ tún máa lórí omi ọ̀gbọ́dọ̀ jà ẹ̀yin ẹ̀rẹ́ fọkàn yín balẹ̀ ntí ẹ rí lọ́bẹ̀ tán ìwàrú ọwọ n ó béèrè lọ́wọ́ wọn ẹ wọn yọjú sí wọn. ẹ̀yin arọ ni dákun gbàmí ọ̀rá ń kalẹ̀ o ìwọ náà mo gbọ́kànlé ojú òní tì ọ́ àwọn alálẹ̀ ó máa tì ọ́ lẹ́yìn o ò ní ròun gbé sọnù bí ò ṣe bí ọmọ ó wù àrònúrógún má ti dùn. àrògìdìgbà ẹja lónídù olórí ọmọ ẹja ti jẹ́ èèmọ̀já lómi lodò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara àrògìdìgbà ó yẹyẹ ẹja. odò gbogbo làgbó omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́n yan rìn gẹ́rẹ́rẹ́ o iyemọ̀jẹ́ máa dé o àfọ̀tàmọ́jì. àrò gidi gbà ẹja lónìbó olórí ọmọ ẹja ti jẹ iyemọ̀já lómi lódò aṣọ rẹ̀rẹ̀ òkun lálẹ́ odò dẹ́ni ara àrò gidi gbà ó yẹyẹ ẹja. àwo èmi ló dé tó o fi ní kọ́mọ rẹ̀ ó fi bọ́n gbé jáde. orí rẹ̀ mo dúró sí ibi mo wà yìí ẹ ń bọ́ tiẹ̀ sì sọ ohun tó ṣẹlẹ̀ fún mi. èmi ò lè sọ. ẹ ò sì sọ mi ohun tó ṣẹlẹ̀. kí ni ohun tó ṣẹlẹ̀ ọba lẹ́nu òun fẹ́ rí ọ. ẹ kábíyèsí. ẹyin. mo dáràn. ọ̀nà rèé o ọ̀nà rèé. kí ni. ọ sì sọ mi. èmi èmi awo kí n sọ̀rọ̀ síta ni. odò wa ṣàrẹ̀ṣẹ̀ òkun lálẹ́ odò dẹ́ni ara arọ gidi gba ó yẹyẹ ẹja. olúrẹ̀rí wá gbè mí o olúrẹ̀rí wá gbè mí sẹ́ ìkòkò kékèké iye mọ́já òwò ayanrin gbowó sí obìnrin gbóná ọkùnrin ń sá alàgbàlúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólú èrì àròjù ti gbà ẹja lónìbù ẹja lónìbù olórí ọmọ ẹja ti jẹ èèmọjà lómi lodò aṣàrẹrẹ. ojú mà tó túra rí wọn ní ojú atúnrarí òwe àkàlà èmi àti ẹ jọ fojú níjú báyìí o ìkòkò kan ṣoṣo tẹlẹgbára mi sì dórí ọmọ rẹ wò sùsù ó sì fọ ọ ẹsìn pa ìmọ̀ fùrọ̀ à ń fùrọ̀ lójú wò tó ta bójú fùrọ̀ bá tó ta iṣu ní òkun sọdẹ kan máa pọdẹjayé bí ọdẹ kan ìpọdẹjayé bẹ́ẹ̀ ni ìka tó bá ṣẹ̀ ọba ògè wọ́n mú ọmọ rẹ débi tí wọ́n ti ṣèdájọ́ rẹ̀ ó wá aṣá kúrò àbí ọ̀dà wá wò ó ìyá àbẹ̀kẹ́ kábíyèsí o mo fún ọ lọ́jọ́ méje kó o fi wú ọmọ rẹ jáde bí bẹ́ẹ̀ kọ́ kélé ó gbé ọ. Ah, kábíyèsí àtìgbà tẹ́tí ráwọn olóyìn eyín gba kí wọ́n wá mọ́mọ́ mi lábẹ́ mi tí mo ti mú un lọ mo fojú rọmọ mi àbẹ̀kẹ́ ẹ dákun. ẹyin ọ̀ ń díbọ́n. ẹ ṣàánú mi kábíyèsí. ọ̀bá àdìmọ́dìbọ̀ bẹ́ẹ̀ lọ wọn ò ní gbà mo fún ọ lọ́jọ́ méje kó fi wá àbẹ̀kẹ́ fún mi bó ti tẹnu lẹ́yìn ọjọ́ méje kélé ó gbé ọ. aláṣẹ kejì ọ̀sà ìwọ ìwọ àbí ìṣèwọ gbogbo pọ́n tó dáa mú mọ́ ó paradà wà lọ́gbọ́n mọ́ mọ́ wà lọ́mọ́ tọ́mọ́. àrògidìgbà ẹja ló ní bú olórí ọmọ ẹja ti jẹ́ èèmọ̀já lómi lodò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara àrògidìgbà ó yẹyẹ ẹja. odò gbogbo làgbo omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o. Ah babolóye ẹ kú tọ̀nà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìyá rẹ ń kọ́. wọ́n bẹ́ẹ̀ ń lè. ìbá ń ké sí ọ wá. o ìyá mi àlàní lọ́dún wá sí ọjọ́ ọjọ́ kọ́ lónìí. Eh, já wọlé já wọlé. ẹyin dà. ẹ ti bàlú jẹ́. èmi. yìí ṣe tí àwa bá wọ lẹ́nu àgbà. èèwọ̀ kí la bá ṣe mi. èèwọ̀ bíi bò ó ẹ̀yin àti àbẹ̀kẹ́ kí ló dé tẹ́ múlùú tẹ́ fẹ́ dàlúrú mọ́ kábíyèsí lórí. kí ni wọ́n pé èèyàn kábíyèsí ṣe mí péré èmi kọ́. kékeré nìyẹn ẹ wò ó ńgbà mò ń ti àjò mi bọ̀ olúwẹ̀rí kàn sí mi ó ní ẹ ti ṣẹ̀ sí òun òun ó sì bà ìlú jẹ́. èèwọ̀ ni àrò nígbà mi ṣàánú mi àrò à olúwẹ̀rí ò gbọ́dọ̀ bínú ìlú tọ́lúwẹ̀rí bẹ́ẹ̀ ti bínú tó ti jà ìlú náà mọ́ parun ni. ẹ mọ̀ bẹ́ẹ̀. ẹ wá wò ó ẹjọ́ mi sì kọ́ o àbẹ̀kẹ́ náà ìtẹ́rẹ̀ ò sẹ́yìn wọ̀ bí ìyá aláṣẹ kú bẹ́ẹ̀rù ṣe kú fífín bílù ìnáyẹn ti dá lágara ìdí rẹ̀ o àìròyìn àbẹ̀kẹ́sẹ̀gbẹ́jọ́ wá bá mi pé kì í ṣàánú òun ó gbẹ̀san bí náà mẹ́ẹ̀ tí mo nà lọ ìwọ ń ti tolúwẹ̀ rí ẹ ní báyìí ọ̀rọ̀ ti kú ò bá a ṣe lérò bẹ́ẹ̀ ni torí olúwẹ̀rí bínú o omi gbọ́dọ̀ wọ̀lú o ń tẹ́ bá ṣe sí yẹ kí ni kí n wá kò ṣe ń tẹ́ ṣe ju kẹ́ẹ̀rẹ́ wá ẹ̀yọ́nú olúwẹ̀rí lọ bẹ́ẹ̀ bá ti bẹ̀ẹ́ tó ṣàforíjì ó ti tán. ọwọ́ àfọ̀sowọ́pọ̀ pẹ̀lú mi nítorí mo mọ̀ pé ntọ́lúwẹ̀rí ṣe kàn ẹ́ láà àwòrè ni ó ti wá jẹ fẹ́ yẹ. gbà mí ṣàánú mi mẹ́jẹ̀ ń dá lọ torí pé ń bínú iṣẹ́ mi lọ bí bá ti bínú sí ìwọ tó yọnu sí máa bá bẹ̀ẹ́ nìjà bá tán. ọ̀dà ọ̀rọ̀ yìí náà ti gbogbo wa ni bọ́ba ti yá yín ẹ ké sí mi. ní ìsìn bọ́ba ti yá báyìí. kò lè yá lónìí àmọ́ lẹ́yìn òní ẹ pè mí. ẹ ó dà ọwọ́ mi kì í ṣẹlẹ̀ kékeré nǹkan lọ́la bílẹ̀ bá ti mọ́ n ó gboko lọ obì ní í jẹ n ó wò bí tó gbọ́ kékeré n bomi tútù sí torí tútù làárọ̀ dẹrẹ lábàárẹ̀ fi bẹ́ẹ̀ lọ́rọ̀ bá tán èèyàn ọ̀dà ẹ̀sà ṣe bọ́ bá ṣe dá. èmọ̀jẹ́ máa dé o àfọ̀ ta mo di. àrò gidi gbà ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja ti jẹ́ èèmọ̀já lómi lódò lómi lódò aṣàrẹ́rẹ́ o òkùnkùn lálẹ́ odò dẹ́ni yàrá àrò ó yẹyẹ ẹja. olúwerí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndòkíndò kíndòkíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidigba lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀rù galẹ̀. àrọ̀ gidigba ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lórí odò wa ṣàrẹ̀rẹ̀ òkùnkùn lálẹ́ odò dẹni ara àrọ̀ gidigba ó yẹyẹ ẹja. olúwerí wa gbèmí sẹ́ ìkòkò kéékèèké iye mọ̀já òwàyànrìn kó wó sí obìnrin gbóná ọkùnrin sá alágbálúgbú wẹ̀rí tí ń wọ̀ ní lọ ló fi ń jólúwerí àrògidìgbà ẹja lónìí kú ẹja lónìí kú ẹja ti jẹ ẹja. Oh, ho, ho, ho, ho, ho, ho, ho, ho, ho, ho. ẹja lóníbú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara arọ́gídígba ó yẹyẹ ẹja. odò gbogbo làgbo omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́yàn rìn gẹ́. torí oníkàmúra ká tẹ̀lé ọ jáde a sì mọ bí a ń lọ. ẹ wo mo fẹ́ kẹ́ ẹ lọ rèé kí ọkọ mi àkànní ni nítorí pé mo fẹ́ kó mọ̀ wípé àwọn ọ̀rẹ́ mi náà rẹwà bẹ́mi náà ṣe rẹwà. lóòótọ́ ni ò parọ́. omi tó. iyì náà dáa báwọn àmọ́ ṣáṣọ tá a wá wọ̀ ẹ̀ láwọ̀ débẹ̀ ni. Ah, ah, o sì á ń sọ̀rọ̀ bí ọmọdé <laughs> ká tó débẹ̀ á pààrọ̀ aṣọ wa. mo ṣe rí gan ló sọ. ẹrẹrẹ o iye mọ̀jẹ́ màdé o àfọ̀tàmọ́dé. àrògidì gbà ẹja lónìí bú ẹja lónìí bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò aṣàrẹ́rẹ́ òkun lálẹ́ odò dẹ́ni ara àròjọ oyèyè ẹja. olúwerí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidigba lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹrù galè. àrò kìtìgbà ẹja lónìbù ẹja lónìbù olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lórí odò aṣàrẹrẹ òkùnkùn lálẹ́ odò dẹni ara àrò gidi gba ó yeye ẹja. olúrẹ̀rí wá gbèmí o. wá gbé mi sẹ́ ìkòkò kéékèèké iye mọ́já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólú èrì àrògìdìgbà àrògìdì ẹja ló ní ibú. kábíyèsí ni o níṣẹ́ ló ráwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ìbọn wọn wá fi gbé mi jáde nínú ilé lọ ààfin bá a ṣe dáàfin kábíyèsí bá ní láò òun fún mi lọ́jọ́ méje kí n fi wọ́ ọmọ mi bóde ńbo ní tiwa rọmọ yìí torí Ọlọ́run. ọ̀rẹ́ mi ibo ló ti kàgbá kó àbẹ̀kẹ́ yìí tó yẹ pé òní lọ́tún òní ló sì bí ẹkún àpọ̀kọ́ jẹ. ń bí ọ̀rọ̀ àwọn àgbà ló sẹ́mọ́ ńlá tí wọ́n ní àìrọ́mọ bí àgàn ń ní mágàn dábàá àbíkú ń lọ̀rọ̀ ọmọ yìí olúàwo òlú yìí náà kúkú ni. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ti lójútùú ó wàá rè bá kábíyèsí báyìí ó rè sọ pé kábíyèsí o olúàwo ló gbọ́ ọmọ ìwá fún mi o èmi kan mo bí o ó bá tàn èmi ló ń sọ lẹ́nu bíi nǹkan mi báyìí kábíyèsí ò mọ̀ mọ́rọ̀ ìlérè. ọ̀rọ̀ ni rèébá kábíyèsí pé wọ́n kó o bímọ ọmọ ọlọ́mọ ò lè pààyàn ń yà. ọ̀rẹ́ mi. àròkìtìgbà ẹja ló nígùn olórí ọmọ ẹja ti jẹ́ èèmọ̀já lómi lódò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò tẹ́ni ara àròkìtìgbà ó yẹyẹ ẹja. odò gbogbo làgbo omi gángan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́yọ̀. àmọ́ o láàárọ̀ súnmọ́ wípé ò sẹ́ni bíi ti bò tí n bá sì sọ kò ní dáa. Ah, ìpìyà ah. oh. wo bá dúró bọ́kọ̀ mi ṣe tọ́jú yín tòun kí láàárọ̀ sì di kókókókó kó o ranjú kókókókó kó o wá wú kalẹ̀ kí ló adé sínú rẹ̀ òdùsọ́kọ mi ni. omi tó ń yìí tiẹ̀ mọ̀ pé ó rì í gbogbo bó ṣe wú kalẹ̀ bẹ́ẹ̀ lèmi náà ń wò èmi ò mọ ohun tó ṣe o sórí ní tèmi ní tèmi o gbogbo ohun tọkọ rẹ ṣe fẹmi ló tẹ́mi lọ́rùn o so ti ẹrẹ pàápàá sórí òkété ńlá tó gbélérí o jẹ fún mi lórí iyán ah pẹ̀lú ẹ̀fọ́ ọ̀hún sórí bẹ́ẹ̀ ni mò ń jẹ bẹ́ẹ̀ ni mò ń jẹ bí mo ṣe jẹ gbogbo ẹ orí pé gbogbo ẹ pátápátá mo jẹ tán ní tèmi ní tèmi o mo yó dáadáa ó sì tẹ́ ń lọ́rùn ọkọ rẹ tọ́jú mi dáadáa mi ò wá mọ tó sòun o. omi tó ń èpìyà ṣẹ́yìn ò mọ̀ wípé ìrònú ilé ń bàjẹ́ ó yàtọ̀ sí tọmọ ẹ̀ lé bàjẹ́ ń rọrùn ọmọ rẹ̀ ń relé ọkọ. ó dáa kí ló lè tó bá àwọn tóun rò. Hmm. nǹkan tó ń ṣe mí ni wípé ẹ̀yin náà wò bá a ṣe jọ wá sọ́dọ̀ ọkọ mi tóun tí ò bá ṣe wípé olórí burúkú ọmọ má ṣàǹfààní tó dẹ́mi ọkọ mi légbodò ṣe bó yẹ kẹ́yìn náà bá mi náà lọ sọ́dọ̀ ọkọ mi ká jẹun ká mu ká sì mọ́ ọ lọ. kó o sì mọ̀ tá a bá ní ká ro dídùn ìfọ̀n á họra dé egun ni elédùà kò tí kúrò lórí ìtẹ́ rẹ̀ omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o iye mọ̀jẹ́ máa dé o àfọ̀tàmọ́dì gbà ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò lómi lódò àṣàrẹ́rẹ́ o òmùkúnlálẹ̀ odò dẹ́ni ara àrògidì gbà yẹyẹ ẹja. olúwẹ̀rí wa gbé wa níjà o yèyé odò wa ràn wá lọ́wọ́. Kindo, kindo, kindo, kindo, ma fun rẹ gẹ́. kí ló dé tó o dúró síbi ìbàdí tó ń kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún lélẹ̀ tí máa bá ẹ níbi ìbàdí tó máa máa ké báyìí kí ló dé. ìṣẹ́jú èmi náà ọmọ kan ṣoṣo tí mo fi sílé ayé ló wà nínú wàhálà àti ìdààmú àwọn ọmọ aráyé ń gbìyànjú láti ràn wá bá wa níbi tá a wà yìí tó ń pa mí lẹ́kún mi. arábìnrin sórí ọ̀rẹ́ kún ló kàn ọ́ sórí ibi tó jókòó sí kò lè ràn ẹ́ lọ́wọ́ àti ẹkún tó ń sùn ṣé ló yẹ kó tara ta ṣàṣàṣà kó lọ sí orílẹ̀-èdè ayé kó lọ ran ọmọ ẹ lọ́wọ́. kíndòkíndò kíndòkíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidigba lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹrù galẹ̀ àrọ̀ gidigba ẹja lóní ẹja lóní bó. ṣebú ló lọ́rọ̀ tó fẹ́ sọ ni. kí la rí gbọ́ ṣèbí dọ́ méje la fún yín èwo tún la rí yín lọ́sàn-án gan báyìí ẹ̀rí rọ̀ tẹ fẹ́ wá pa níyì. olú àwọ̀ ẹ dákun ẹ bá wa bẹ kábíyèsí ní gbogbo ohun tí ń bẹ́lẹ̀ ọ̀rẹ́ mi ò mọ̀ ń pa rẹ̀ gbogbo gbèríko gbèríko la sì ti wọ́ ọmọ ìdè arábẹ̀kẹ́ dákun. ẹ kọ́kọ́ lọ bẹ ẹlẹ́dàá yín náà ẹlẹ́dàá yín ni ẹbẹ̀ pẹ̀lú burúkú tẹ wá pa ní. ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́dàá yín àná ẹ lọ mọ́ mọ́ wá mi ẹ fi pamọ́ sí ẹni ẹ rí. ẹ rí ẹ rí ẹ wà rí ni o ṣé ẹ mọ sẹ́bi tọ́mọ ohun ti ṣe nínú ìlú yìí odidi ọmọ ọlọ́mọ àpamọ́ kábíyèsí lọ́wọ́ lẹ́wà lẹ́ẹ̀rí hmm. àdúrà mọ̀ ń bọ̀ yín gbà kọjọ́ méje wọn má pè é. pàápàá nínú ìlú yìí ní ẹ ṣe màjèṣí gbogbo ilẹ̀ sì mọ̀ yìí nkùkú lóyún àárọ̀ dalẹ́ rí nínú ìlú yìí. olúawo olúawo kábíyèsí ẹ jẹ́ agbọ́rọ̀ ẹnu wọn wọ́n ṣàgbé nǹkan kan sọ lẹ́nu èmi lọ fẹ́ wí gan. kábíyèsí ọmọ yìí èmi kan mo bí bí mo ṣe sọ bọ́rọ̀ ọmọ òun ṣe jẹ́ rí. odò gbogbo làgbó omi gángan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́yọ̀ rìn gẹ́rẹ́rẹ́ o iye mo jẹ́ màá dé o. àbíyẹ o. ta mo di táwa nù. ẹja lónìí gbé lónìí borí ọmọ olúwawo. àbíyẹ o. ṣé o wá sí. kò sí nǹkan kan ọlálejò. àlejò. gbà. ń bo ti kù. àbíyẹ àwòyè ló ti máa wo ọ̀já tó sì fi ń wò wọn ò tí ì já dànù lọ́wọ́ rẹ. bẹ́ẹ̀ni. o sì wo ọmọ àbíkú rí. èèwọ̀. àwòyè ló sì máa wò. àṣẹ. ọmọ mẹni tó sú ọmọ yìí o ah. ṣùgbọ́n ọmọ ò tọwọ́ rẹ kú rí nǹkan kan ò ní í ṣe. àṣẹ. wọn ò mọ ẹyẹ tó sú o. tó bá ku àtẹlẹ́dà ọmọ yìí nìkan nu lé ọmọ ìyá tó bí. bẹ́ẹ̀ni. látòní lọ àmọ́ bóyá wọn ti fún súnmọ́ tẹ́lẹ̀ hmm. mo sọ ní ẹni ìtàn. gẹ́gẹ́ bí orúkọ àgbáyé jẹ́. Hmm. ó máa jẹ́ ni ẹni ìtàn dàwòye ó láwo ó dáa náà kò burú. wọ́n nẹ́ni ìtàn lórúkọ rẹ̀ ó mọ̀ jẹ́ mo wá dúpẹ́ ọlọ́run ládùúrò oore tó ọmọ ṣe fún mi inú àgbàlá mi ah, ọlọ́run ò mọ̀ ṣe òun òre mi tún lé kan. ó bá ti wá jẹ́ tó bá pèmí rẹ̀ ní mọ̀ bó ṣe dákun o bó ṣe jẹ́nu o kábíyèsí. pé ìwà kan ló bí kábíyèsí kò ní dáa fẹ́ẹ́ ti obìnrin. Ah. ayé ètò obìnrin ò ní dáa ah. irú ẹ̀rọ kí ni burúkú yìí pa mo mọ̀ mo sì mọ̀ kí ni kí ni burúkú yìí tọ́ta ilé yìí òun ló ní irọ́ burúkú tó pa yìí òun àwọn ògbáńtẹ́sọ yìí o àgbáńtẹ́sọ yìí olúwa wo ń ṣe ni ọ̀rọ̀ yìí ibi tó dé yìí níṣẹ́ láti wọ ọgbọ́n tàdá sí o. ọ̀dà olóyè ọ̀tún olúwawo ìyá àbẹ̀kẹ́ gbogbo ń tọ́ wílẹ̀ ìsọdọ̀ lójú pé bẹ́ẹ̀ lórí. àwọn àgbà bọ̀ wọ́n níbi nǹkan bá rú ni lójú àwọn abilẹ̀ léèrè ẹ̀ wọ́n wàá pe adífálà bá a bá wá bi adífálà léèrè bí bá fọhùn bó bá pé bẹ́ẹ̀ kọ́ lórí <laughs> wọ́n jẹ́ ọmọ pọ̀ bá ni o ọba ni mí ọba ba lórí ohun gbogbo àmọ́ wàá jẹ́ pé ẹran tá a fà báyìí tí ọ̀já ní jẹ́ ti sàn bí ọ̀rọ̀ yìí báyìí sí mọ́ ọ lórí pé irọ́ lọ pa. aláṣẹ ìkejì òòṣà àwọn àgbábọ̀ wọn ní apá kì í ṣe máa pọ̀ lọ́wọ́ wọn ní àjà kì í jìbò lógbò lẹ́sẹ̀ wọn ní ìyẹn olóòṣà òní fi òjì ọwọ́ ẹ̀kẹ́ ìlú ọmọ pa ọ̀pá tẹ fi ń kó wa jẹ́ nílùú yóò níṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. ẹ rí <laughs> èmi ò fara mọ́ ká bí fálẹ́rẹ̀ o ọ̀rọ̀ yóò tí ì kàn fá bíi tèmi kọ̀ ìkọ́fà ẹ̀ ṣe jẹ́ àgbẹ̀ kìíní yìí tó gbéra ìlọ́rẹ̀ rẹ̀ yìí tí ń kọ́lé tè burúkú tí ń lò fún wa yìí kákọ́ gbélé yùn ká jù ú nu túbú ná. àà olúwawo. àà tó wí kẹ́nu rẹ̀ ya yóò yẹ nípa kọ́ tá a bá jù ú nu túbú tó kábíyèsí ẹ̀ ẹ́ rí i pé wọ́n ó jẹ́wọ́ ibi tọ́mọ́ wa. olúwawo ní sùúrù ọ̀rọ̀ yìí sì wádìí kankan báyìí ní sùúrù kábíyèsí ẹ̀jẹ̀ àbífá ifọ̀ ṣàlàyé bọ̀rọ̀ yìí ṣe jẹ́ ẹ̀ o ṣeun ẹyìn ìyá àbẹ̀kẹ́ àti ìwọ ọ̀rẹ́ rẹ̀ sọ́dà hmm. yín lójú pé ń tẹ́wí bẹ́ẹ̀ lọ rí. bó bá jẹ́ pé irọ́ ló pa ìyá àbẹ̀kẹ́ ọ́ gbádùn mi o wọ́n di ọmọ pọ̀ ba ni mi ọba ba lórí ohun gbogbo ni mo wí bẹ́ẹ̀ máa relé. ẹ ṣeun o ẹ ṣeun o kábíyèsí. wọ́n ní ẹ mọ́ ọ lọ́lé àbí olótùkù. ó pè lẹ́sẹ̀ o mo fọ̀rọ̀ mi. jẹ́ńlá jẹ́ ẹ̀ lè pè mí. Hmm ẹ̀yin kiri burúkú ẹ níbi kọ̀rọ̀ yìí. mo rí iná ẹ máa relé ṣíṣe kù. bó bá sì wù ìkàlẹ̀ ọba nígbà náà lẹ́yìn ẹ̀ka wá gbè mí o olúwèrè wá gbè mí sẹ́ ìkòkò kékèké iye mọ́já ẹ̀wà yanrìn tó wó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólú èrì. ẹ jọ kí mo ṣe ẹ dákun kí mo tún ṣe. ọkàn rẹ balẹ̀ àbẹ̀kẹ́ èmi ni ìyá rẹ ṣó wá rí inú igbó tó jókòó sí i ó léwu fún ọ àwọn ẹranko burúkú ń bẹ nínú igbó yìí jéegun jẹ wọn ń bẹ nínú igbó yìí ṣó tún wá rí àwọn iwin tó ṣe pé wọn ò ló ń jẹ méjì tí wọ́n ń jẹ àfọmọ èèyàn wọ́n ń bẹ nínú igbó inú igbó ìléwu fún ọ. kò wá dìde báyìí kò mọ̀ lọ. ìyá mi dákun tẹ̀lé yín. ọ lè tẹ̀lé mi mo bá rìn àjò tiẹ̀ lọ. ìjẹ ah, tẹ̀lé yín ìyá mi ẹ jẹ. àrògidì gba àrògidì ẹja lónìí ẹja lónìí kò rí ọmọ ẹja ti jẹ ẹ mọjà lómi lódò àṣà òmùkùn ládà kò jẹ́ ní yàrá àrògidì gba ó yẹyẹ ẹja. ibo lọ́lọ́run rebete ojú omi wà. nígbà tí kú ń pọmọ ẹja àìṣùṣà lódò kí làbẹ́làbẹ́ ó má olórí omi ìjáde o olórí omi jáde wá wá gbé wá níjà o ẹja ló ní bú ẹja ló ní bú olórí ọmọ ẹja tí ń jẹ èèmọ̀já. má bínú lu ẹ̀rí bò ó. bá ti àbá lálejò ó gbọ́dọ̀ jẹ́ ní pọnàpọ̀n fún báyìí ìbínú bò ó ntọ́ sọ lóòótọ́ èmi ò mọ̀ pé òbí ọ̀nù pẹ̀lú ààrẹ àdàràdà wọ́n àwọn èèyàn náà mọ̀gbọ́dọ̀ mọ̀bìnú dákun gbogbo òun ó wá nǹkan ṣe sí i mo wà kàn sí ṣe mí ọmọ pé ọbẹ ọnà ilẹ̀ bá máa ń gbà mo wà kàn sí. àròkìtìgbà ẹja lóníbù olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara àròkìtìgbà ó yẹyẹ ẹja. odò gbogbo làgbó omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o ìyèmọ̀jẹ́ máa dé o àfọ̀tàmọ́dì. àrò gidigba ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ ìyèmọ̀já lómi lódò lómi lódò àṣàrẹ́rẹ́ o òkun lálẹ́ odò dẹ́ni ara àrò gidigba o yèyé ẹja. olúwerí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́. Kindo, kindo, kindo, kíndò máa fún rẹ́gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidigba lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀rù galẹ̀. àrọ̀ gidigba ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lórí odò àṣàrẹ̀rẹ̀ òkùnkùn lálẹ́ odò dẹ́ni ara àrọ̀ gidigba ó yẹyẹ ẹja. olúrẹ̀rí wá gbèmí o olúwerí wá gbèmí sẹ́ ìkòkò kékèké iye mọ́já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólúwerí. àrògidìgbà àrògidì ẹja ló ní bú ẹja ló ní bú olórí yọ. ọ̀dà bá ọ̀yà ẹ sọ gbá kalẹ̀ ọ̀yà ẹ bá pè ló kọtí jẹ́. tó ṣe ọ̀ṣun òyìnbó ní mọ̀já náà fi dẹ́rẹ́ mọ́. egwu mgbazi ifo mbi enye odowo onye ọda na-etunye ndị nne na ituni ìrẹ́mẹ́jì lè bẹ̀rẹ̀ tó fẹ́ fún yín lónìí kẹgbọ́ kẹgbà kẹmu lọ ilé àṣẹ o ẹja kan dábọ̀ ẹ̀fì èdénú eku ilé wọn ẹjọ́ kébi eku e ilé wọn kó kébi ẹyẹ ọmọ èèyàn ilé wọn ẹjọ́ fún òbí ọmọ èèyàn ó dọwọ́ yín ọmọdé ibẹ̀ kọ́ jẹ́ mọ́ra lọ́wọ́ ẹ má jọra wọn lẹ́sẹ̀ ọ̀sẹ̀ nkẹ́sẹ̀ olóyè ayùn ó dọwọ́ ọdọwọ yín báyìí ẹ má jẹ àṣìṣe o bí mo ṣe wa lónìí kólóró ọgbà àìmọ ṣe lónìí kólóró ọgbà o ọdọwọ yín o elédùn àkọ́bá àfàṣẹ sí o. ọ̀yàbọ̀ bíi ah. ah, ìwọ lọ dáràn. ọ̀ṣun ṣàǹgẹ̀ṣẹ́ o mo tó pé ọ̀ láàárọ̀ látọ̀kàn. oyè tó tó àwọn ọmọwòye olómi tútù ọlámọwẹrẹ tó ọ̀ṣun dákun ẹ̀mí ìyá jírọ̀ tútù ni o má bínú sí mi má torí ìtẹ̀mí gbọ́ mi yàlú o dákun dáríjì á eléyìí ti sọlọ́mọdé òní mi rí jẹ kó mọ̀ra lọ ntí n bá ṣe tó àfilẹ̀ bílù sílùú wa dáríjì á o obì tó ọmọ gbàlà kó wá yìí o tó ẹyìn arọ ni. Mm, ẹ kú òfin kọ́ dà. ó parí. ẹ kú òfin kọ́ ẹ dákun ṣàánú mi o. Oh. àìmọ̀ ló ṣe wọ́n ọ̀sùn ṣẹ̀ǹgẹ̀sẹ̀ ọmọdé a máa bẹnu àgbà àgbà a sì máa bẹnu ọmọdé wọn mọ̀ pé àwọn ò gbọ́dọ̀ kọlù ọ́ ni. Eh, ń ṣe wọ́n ponú inú mi sì dùn pé o ti ṣàforíjì mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo mọ̀ pé bọ́ bá fẹ́ bínú ọ̀ ní kàn sí mi torí pọ̀ fẹ́ bínú náà ni látòní lọ aboyún ìlú wájú ọmọ bí wẹ́rẹ́ àwọn àgàn abẹ kan tọwọ́ àlàbòsí ẹ ká má rí ìjà wọ omi o àwọn ọ̀tá wa ní kò bá wa pa lórí ìṣe ni kò ṣe légbè lẹ́yìn wa o. ọ̀jẹ̀ o ọ̀ya iléyá. ẹ wo ọ̀ya iléyá ẹja lọ ẹja lọ. àrògidìgà ẹja ló níbu olórí ọmọ ẹja tí ń jẹ́ lómi lodò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara arọ gidi gba ó yẹyẹ ẹja. odò gbogbo làgbo omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́n yan rìn gẹ́rẹ́rẹ́ o iye mọ̀jẹ́ màdé o àfọ̀tàmọ́dì. wọ́n lọ òṣìṣẹ́ inú mi báyìí ẹlẹ́dàá ìyá mi má lànú sí mi tí ó mú mi kúrò ní ugbó yìí. lẹ́dàá ah, ah. àyà mi kò sí wàá kó mi yọ báyìí. Ah, wò lóhùn ibo lójú rẹ wà. yẹ ẹ dẹ́kun ẹ mú yìí mi bọ̀ ẹ dẹ́kun ẹ dẹ́kun. sẹ́ranko ní àbẹ́ èèyàn. èèyàn ní mi èèyàn. kí wàá lọ sẹ́nu gbó. ẹ dẹ́kun ọ̀rọ̀ pọ̀ nù ẹ ẹ dẹ́kun ẹ mú yìí mi bọ̀ ẹ dẹ́kun ẹ dẹ́kun ẹ dẹ́kun ẹ mú yìí mi bọ̀. ìwọ bínbín nínú igbó ẹ̀wọ̀ sọmọ pé igbó ẹ̀wọ̀ lélẹyìí ni. ọ̀rọ̀ pọ̀ mẹ ọ̀rọ̀ pọ̀ mẹ ẹ dẹ́kun ẹ dẹ́kun ọsẹ. níwò bìnbìn wà ní wá ìwọ. ẹ dákun ẹ mú mi kúrò nùgbó yìí ẹ dákun ẹ mú mi kúrò nùgbó ẹ ṣàánú mi ẹ dákun torí Ọlọ́run ẹ mú mi kúrò nùgbó yìí ẹ dákun. ó yá bàbá. ẹja ló ẹja ló olórí ọmọ ẹja tí ń jẹ èèmọjà lómi lódò aṣàrẹ rẹ òkun lálẹ́ odò dẹni ara àrògidì gba ó yẹyẹ ẹja eri wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidi gbàlá odò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀rù galè. àrọ̀ gbà ẹja ló ní bú ẹja ló ní bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀ dá olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀ dá lórí odò wa ṣàrẹ̀rẹ̀ òkùnkùn lálẹ́ odò dẹ́ni yàrá arọ gba ó ẹja. olúrẹ̀rí wá gbè mí o olúwẹ̀rí wá gbè mí sẹ́. ẹ náà ká sọ̀rọ̀. ẹ bàbá ẹ dákun a fẹ́ rán yín sí baálé ọkọ olúwa yìí ni. Mhm. bẹ́ẹ̀ ni bàbá ẹ wo ọmọbìnrin àjèjì kan níbẹ̀ nínú ìlú yìí tó sì fi ẹsẹ̀ ara rẹ̀ rìn wọnú ìlú yìí ilé ọdẹ wálé ló sì wà. bẹ́ẹ̀ ni o bàbá ṣé ẹ̀yin náà sì mọ̀ wípé ìlú wa yóò fààyè gbàjòjì kan láàyè. ẹ wo bàbá ọmọbìnrin náà àbẹ̀kẹ́ lórúkọ rẹ̀ ilé ọdẹ wálé gangan ló sì fi ṣe ibùgbé. ẹdú ẹdú o ẹ mọ̀ pé mo a sì gbọ́dọ̀ rékú tán gẹ́gẹ́ bí olóyè kó dààmú rí mọ́ni lọ́wọ́ ṣé n tẹ́ ń sọ yìí ó dá yín lójú. bàbá ó dá wa lójú. ẹ wo bàbá ẹ yá wá nǹkan ṣe sí ni o. àti wípé ìgbọràn ó sàn ju ẹbọ rírò lọ. a mọ̀ rí bàbá. ẹ gbọ́ o ṣé ká pé ọdẹ wálé ni ọ gbàbọ̀dẹ̀ fún lùyìn obìnrin àjèjì ìkòkò kéékèèké iye mọ̀já òwò ayanrìn kò wó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jó. ẹ oko etílé ni mo ti ń bọ̀ ìmọ̀ rẹ̀ jáwé fún àna mi torí ń sòjòjò ṣàdédé ni mo pàdé àwọn ọmọbìnrin méjì kan ẹ̀lẹ́ o babolóye o ẹ̀lẹ́ babolóye o pẹ́pẹ́ sí o nínú ìlú wa yìí o ẹ mọ̀ wípé wọ́n ní a gbọ́dọ̀ gba àjèjì èèyàn láàyè o ọ̀dẹ́wálé o ẹ ọ ti gba obìnrin àjèjì kan sínú ilé o kódà wọ́n sọ débi wípé àbẹ̀kẹ́ lọmọbìnrin òun jẹ́ wọ́n á ní bíṣọ̀bì yóò bá dégbò olùgọ̀bì là á ké sí kó tó di wípé mo lọ sọ́dọ̀ àná mi kí n kọ́kọ́ yà lọ́dọ̀ kára olè kí n fi tó yín létí o ká mọ̀ tá a ṣe sí o. kára olè níyùn ọ̀dẹ́wálé náà tí ọ̀dẹ́wálé sì mọ̀ wípé à gba àlejò nínú ìlú wa yìí kára olè ẹ pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ kán lọ gbé ọdẹ wálé àti ọmọbìnrin yẹn wá sí àyín. gbogbo tá a wí yẹn aṣọ tètè gùn. kára lè o. wá wá wá dídì rìn mọ wà ní. sọ ọgbọ́n ti balẹ̀ wí. ọdẹ wálé kọ́ ọ lọ ilé rẹ̀ àtòun o àtàjèjì èèyàn tó gbé sínú ilé kọ́ rèé mú wọn wá bá kára ó le ìdájọ́ tó bá sì ti tọ́ kí wọ́n ṣe fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ èmi lè mọ̀ sí níyìí o torí sábà pé bí mo ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kì í bá ṣe pé bó ti jẹ́ ìní yà sóyè. ẹ fi gbẹ́lẹ̀ fà gbé pọ̀ ẹ àgbé pọ̀ lónígbẹ́. ẹ lọ. àròkìtìgbà ẹja lóníbù olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lodò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara arọ gidi gba ó yẹyẹ ẹja. odò gbogbo làgbo omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó àrẹ̀mọ ni omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o iye mọ̀jẹ́ màdé o àfọ̀tàmọ́dì. arọ gidi gba ẹja ló ní bú ẹja ló ní bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò lómi lódò òkun lálẹ́ odò dẹ́ni ara àrògì gbígbà ó yẹyẹ ẹja. olúwẹ̀rí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrògì dìgbà odò gbéra olúwa mi ní pé ọmọbìnrin tó wà lọ́dẹ̀ rẹ̀ kò mú jáde. ọmọbìnrin nínú ilé mi bóyá ọ̀tọ̀ níbi tó ń ran yín sí kò sóbìnrin kankan nínú ilé mi. ṣé ọ̀nà ọ̀dẹ́ wálé pẹ́ méjì nínú yìí ni ṣébí ọkọ iná lọ́dẹ́ wálé. ọ̀tọ̀ níbi tó rà wá wá ìyá fẹ́ jẹ̀nà ni ewu. mọ́tì ní tìkùtì o inú ilé lẹ́fẹ́ wò ẹ wọnú ilé kẹlẹ́ owó kẹlẹ́ owó obìnrin tẹ bá wá. ọmọ pọ̀dẹ yàtọ̀ sọ́dẹ. nínú ilé tèmi. ṣé ṣé yẹ kó tó máa parọ́ báwa tí. ìyàfẹ́ kò sí ẹ̀rọ kan nínú o. ṣé ẹ̀jẹ̀ pọ́ ọ náà ti gbá bọ̀dẹ̀ ìwọ ní ẹtì fẹ́ máa gbá bọ̀dẹ̀ ní ìwọ tó jẹ́ pọ́ ọ̀tọ̀ pọ́ bí wà nù ilé. ṣé wàá lọ léwu. ọ̀dẹ́ wa ni ìbò ló tọ́jú mi náà sí. tèmi tọ́jú ọmọ fún ó dàbí nǹkan sí ọ. olórí burúkú lọ́dẹ́ wa lẹ́yìn ọmọ tó ṣe ni ìṣòrí bá ṣe ló bóyá dọ́pọ̀ sí mi hùn mo kàn rí tó yíjú tó yíjú. ọmọ tó ṣẹlẹ̀ sórí bí mo ṣe rí tó yíjú tó yíjú mo lérò pé tọ́jú àtinú ilé ni ẹran ọ̀yà tó kété ni wèrè gbé sétí àjà. ṣé nǹkan tó lọ ṣe é nu lé ni. ó ti tó ó ti tó ọdẹwálé. ṣe ti wá rí sí pé kò sóbì lágbàdo. ẹ ọ ní tàbá aládọ á mọ ọbẹ ṣe bọ tàbá arábìnrin lágbàlẹ ìwọ fún ààrẹ ó tẹ̀lé wa lọ́dọ̀ baálẹ̀. kí n tẹ̀lé dọ̀dọ̀ ẹ kò sí wàhálà ọyẹ nìsọ. ẹ mọ tì mí tí sọjọ. òdìdé ẹrù galè. àròkìtìgbà ẹja ló ní bú ẹja ló ní olórí ọmọ ẹja tí jẹ èèmọ olórí ọmọ ẹja tí jẹ èèmọ lórí odò wa ṣàrẹrẹ òkùnkùn lálẹ́ odò dẹni yàrá àrògidìgbà ó yẹyẹ ẹja. olúrẹ̀rí wá gbè mí o olúwẹ̀rí wá gbè mí sẹ́. Ah, arábìnrin bíbò ẹ ní nígbà táwọn adé lọ́dọ̀ wa lé àkọ́kọ́ kọ́lẹ̀kùn kó kó kó bí ìgbà táwọn wọlé ọ̀dẹ́wálé sì ti fẹ́ lè wa ni báyìí ló bá ní tí ah, ó sì kọ àwọn mo ní kò sí nǹkan wọlé bá ti wọlé báyìí mo kọkọ yọjú mo ní tó yọjú wo àwọn ìrí n bá ní ah, obìnrin tó wà ọmọ gómìnrin sílẹ̀ ń bá pe ẹ̀ṣọ́ mi kejì pé kó wo gbogbo àyíká ṣe nígbà tó máa wo gbogbo ẹ̀ ó lóun ò rí kankan ẹ wo mo kàn ẹni wálé pé tàbá ti ń sọ̀rọ̀ ń gbójú sókè tàbá ń sọ̀rọ̀ máa ń gbójú sókè ń bá pé ah ọmọ tó ṣojú bí àtẹ̀mẹ́rẹ̀ bí mo ṣe ní kẹ̀kẹ́jì mi bù sọnù ń bá gòkè lọ nígbà tí <laughs> ìyá wa. ọmọbìnrin tán ló wà lọ́dọ̀ rẹ̀ ńkọ́. ìyá wa òfin ìlú yìí yé mi obìnrin kankan ò sí lọ́dẹ̀ mi. tó didi olóyè ó wà á parọ́ mọ́ ah, ni. Ah, kára ó lé o. kára ó lé o. kára ó lé o. torí obìnrin àlejò ọ̀hún dà. kára ó lé. mo ti bí léèrè wọn ni wọn bóbìnrin kankan nínú ilé rẹ̀ pé ńgbà tí òun náà mọ òfin ìlú wa yìí pé à ń gbàlejò sọ́dọ̀. ń gbọ́ arákùnrin. kò sóbìn kankan lọ́dẹ̀ mi Caroline wọn àbọ̀bìnrin lẹ́dẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. lọ́dà ìwọ lọ́nà má lọ́nà ó bá yá àárí àwọn àríyá. kára o lè. ẹ sì fi ọ̀daràn sílẹ̀ pé kó mọ̀ ọ́ lọ ṣé bá dẹ̀ fi sínú túbú ná. ká fi sínú túbú ná ṣé ìbọ̀bìnrin lẹ́dẹ̀ẹ́ rẹ̀. kára o lè. n táwọn àṣírí ẹ̀sìn yìí. ẹ kára o lè. olúwa mi ẹ̀rọ kú lé o. Ah, ẹ wò ó ṣó yẹ kí wọ́n fi lé. ọmọ ohun tó ṣẹlẹ̀ ohun tó lùwà bí ṣe dá ọmọ pé wọ́n ní tí abẹ́sọ̀ gbé wúrẹ́ tẹ́yọ̀ wá pé wúrẹ́ mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ gidi gba òye ẹja olúrẹ̀rí wá gbè mí o olúwẹ̀rí wá gbè mí sẹ́ ìkòkò kékèké iye mọ́já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólú èrì. àrògìdìgbà àrògìdì ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lójó àṣà rẹ̀ lálẹ́ òjò dẹ́ni ara àrògìdìgbà ó yẹyẹ ẹja. ibo lọ́lọ́run rebete ojú omi wà nígbà tí kú ń pọmọ ẹja àìṣùṣà lódò kí làbẹ́làbẹ́ ó má mọ̀ olórí omi ìjáde o olórí omi jáde wá wá gbé wá níjà o ẹja ló ní bó olórí ọmọ ẹja ti jẹ èèmọjá lómi lódò wá sómi lódò wá ṣàrẹ lálẹ́ odò dẹni yàrá ọ̀rọ̀ gidi gbà ó lóye ẹja. èèyàn ni mí èèyàn. mo ṣe mi náà èmi nìwọ nìkan wá ń ṣe nínú igbó kìjìkìjì. ẹ wo tí bá ní kí n tẹnu bọ̀rọ̀ kí n mọ̀ ṣàlàyé ilé oṣù ilé òtún mọ́ bá wà ní ìyẹn dákun iṣẹ́ àràn mi lọ́wọ́ ni. àmọ́ bẹ́ẹ̀ wá jíjá mọ́ lọ akílọ̀ wa ń barò báyìí ní ìsìn. já mọ́ ló jẹ. orí sì ni wọn ẹ ẹ àánú rẹ ní í ṣe mí bí ti ń ṣe òun. ó sá pásíkò tá a wáyà ìgbàlejò nílùú yìí dákun já mọ́ lọ. òótọ́ mọ̀ ni àmọ́ sáà wà fílẹ̀ bí kí ẹran búburú bọ́ọ̀tà kó pa á jẹ ni. Ah, ah, ẹ wá gbọ́ ṣé ibi tí n bá fẹ́ lẹ́mọ̀ṣọ́ rẹ̀ ṣọ́ ṣé yóò ṣọ́ bẹ́ẹ̀. yóò gbé yóò gbé. wá gbọ́ bàbá tí wàá ń sìn ẹnikẹ́ni yòówù bá béèrè bó o ti jẹ́ láàrin ìlú yìí mọ̀ sọ fún wọn pé àbúrò mi ló jẹ́ o sọ gbọ́n ọgbọ́rọ̀ sí i lẹ́nu. bẹ́wàjì hmm? ìyá mi ń kọ́. Ah, ìyá mi o ń mọ̀gbọ́n tí wọ́n fi mú ìyá mi wálẹ̀ hmm, yóò mọ̀ gbé lọ́dọ̀ wa òun dún ní sànù. àárọ̀ kìtìgbà ẹja lónìbù olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò àṣàrẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara àárọ̀ gidigba ó yẹyẹ ẹja. odò gbogbo làgbo omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni. ṣé ìwà ti taari o. ẹ ìyá mi ṣé mo bá bẹ́wà jí lé. Ah, ní ìsìn mo ràn láṣà. tí ò sí o. Eh, ìyá mi kò sí nǹkan kan mo kàn fẹ́ rí fún ọ̀rọ̀ kékeré kan yẹn. bo ni ó wàá dé. kò ní pẹ́ dé ó dé tán kò ní pẹ́ dé ó ṣe díẹ̀ tó ti lọ kò ní pẹ́ dé sọ́ọ̀dù ó dé ni. bóyá kí n tẹsẹ̀ ìlú díẹ̀. àbúrò àtọ̀ òní nǹkan báyìí. àárẹ̀ wúlọ̀sán àmọ̀rí ó lé wa orí yín náà ṣé èsì ìyá mi. Ah, kò sí nǹkan kan bá ṣe rí inú ọkọ mi bá ṣe rí inú oh ah, o òsì kó má bàa sí náà ni ah, bẹ́wàjì mm. ta lọ. wọ́n sọ fún mi kójú rẹ ti ń wọ̀ o ó dà àbúrò mi. àbúrò rẹ ni àmọ́ ìrírí pẹ̀lú rẹ. ìlú òdì kejì ní gbé ó ṣẹ̀ṣẹ̀ dé mi. ó ṣe èdè láti ìlú òdì kejì. <laughs> Eh, <laughs> ẹ jọra <laughs> ẹ jọra wo bẹ́kẹ̀ rẹ̀ ṣe yọ bẹ́ẹ̀kẹ́ rẹ ṣe yọlẹ̀ kẹ́ rẹ yọ wo tọrọ ẹ̀kẹ́ rẹ. ṣọ́ ọ jẹun. ìjà ìjà àmọ́. bẹ́ẹ̀ tí ẹ rí ẹjọ́ látọ̀tọ̀ ẹjọ́ látọ̀tọ̀. jẹ́ àwọlé. omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o iyemọ̀jẹ́ máa dé o àfọ̀tàmọ́dì. ohun tó ní ká wá ṣe kò tí ì yé mi o ah, torí o kàn ní ajókòó bí ibi tá a jókòó yìí gan-an kò yé mi sí bóríta mẹ́ta la wà ní o gbígbó ni o n tiẹ̀ mọ̀ kí là ń ṣe nìyí. omi tán nítorí ọmọ àbẹ̀kẹ́ òun ni mo ṣe wá ní ká dúró ń bìbà ọmọ àbẹ̀kẹ́ ti kúrò nínú ìlú wa ó sì ti wá sínú ìlú yìí àfìgbà tí n bá tó gbẹ̀mí rẹ̀ kí n tó dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ah, ah, ah, láàárọ̀ èmi ò bá rọ̀ ọ́ kó o jẹ́ ká dẹ̀yìn lẹ́yìn ọ̀rọ̀ àbẹ̀kẹ́ yìí mẹ́bẹ́lẹ́dùà sì ń bẹ lórí ìtẹ́ rẹ̀ yóò ṣèdájọ́ fún un ìdájọ́ tó tọ́ tó yẹ pápá lẹ́lẹ́dùà ó ṣe fún un. wo omi tó ń èmi ò ní dẹ̀yìn lẹ́yìn rẹ o ìyìn fi sílẹ̀ kí Elédùmarè kankan ṣèdájọ́ fún un wo ìyìn fi ṣẹ̀sìn n ò ní jáwọ́ o àfìgbà tí bá tó rẹ́yìn rẹ̀ kí n tó dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Ah, dáa o ẹja ló ní bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀dá lómi lódò àṣà O òkun lálẹ́ odò dẹ́ni ara àrògidìgbà ó yẹyẹ ẹja. olúwẹ̀rí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrògidìgbà lálẹ́ odò gbéra ńlẹ̀ ó Eh gbà lé gidi gbà. ó sẹ̀dí gidi gan ah, ah kí ló dé ó sì jẹ́ pé wọ́n ló rán wa tó tí ó gbóúnjẹ wá fún mi tí ò jẹ́ kó jẹ́ pé òun gangan ló máa gbóúnjẹ wá ẹ sọ fún pé mi o ibi kó dẹ̀ má tún ṣerú rẹ̀ mọ́ fún mi. wọ́n ṣàṣì ní ibẹ̀ yìí ah, ah, ṣé mi náà tí mo gbé wá ṣé n ò rẹwà ni. ah ó rẹwà <laughs> ó rẹwà tí o ti ẹ rí èmi máa ń ro nǹkan kan tí n bá ti rí gbogbo yín nídìílé yín ah mo máa wò pé ṣé ọlọ́run ló dá yín gbogbo yẹn sì rẹ wà kálẹ̀ ẹ e. eh, báwọn láì ṣe pé bóyá ẹ jábọ́ láti ibì kan wá sọ́lọ̀ ló dá yín ọlọ́run ni ah! <laughs> ọlọ́run gbìyànjú ọlọ́run gbìyànjú kọ́ ọlọ́run gbìyànjú ah ọ̀gá o sórí ká sọ yìí pé bóyá kò ń ṣe ìwọ àti ẹ̀gbọ́n rẹ ipe bóyá ẹ jáde láti ìdílé kan náà ni ah! tí n bá pàdé irú rẹ yìí eh! mi ò ní jẹ́ o lọ ìfẹ́ pàtà ní ìkù síbẹ̀ ni <laughs> ah, àmọ́ eh, ibi tó gbà wá èèyàn gbọ́dọ̀ mójú ni kí èèyàn tiẹ̀ fi ìjà fọlọ́run jà. ká mọ̀ pààrọ̀ wọn ìṣe ẹ̀gbọ́n. bẹ́wàjì bẹ́wàjì tó yẹ pé ìwọ ìwọ ni wọ́n bí tẹ̀lé bẹ́wàjì ló ń sọ pé bẹ́wàjì ò ń ṣẹ̀gbọ́n rẹ̀ ah, ah. wọn ẹ ṣe ẹ̀gbọ́n mi mo ń lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ mo gbẹ́rù mi dání wọ́n sì pàdé mi lọ́nà wọ́n ní ah wọ́n máa bá mi gbélé o torí pé àwọn nífẹ̀ẹ́ sí mi èmi náà sì wọlé tọ̀ wọ́n a sì jọ ń gbé wọ́n á ń pariwo kíkiri àbá pé mi àbúrò ẹ̀ àṣà àbúrò àìsẹ̀ gbọ́n àtàbúrò. dúró dúró Àbíkẹ́ ṣé pé Bẹ́wàjí tí mo rí o tó jẹ́ ìyàwó mi kò ń ṣẹ̀gbọ́n rẹ̀. pínrín. ṣé pé alágbàtọ́ lásán ni Bẹ́wàjí. gbogbo àmì tán gan-an ní jẹ́jẹ́ mi mò ń lọ lọ́nà ó kàn mú mi wálé pé kí n wá mọ báwọn fara sí. ìgbà tó pàdé rẹ lọ́nà oko tó sì mú ọ wálé alágbàtọ́ nù alágbàtọ́ ni tí gbogbo ṣẹ́gun rẹ ọ̀ọ́bẹ̀ wá jìṣẹ́ kò sí lè tó dáa eléyìí tó ṣe yìí kò sí dára ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ àmọ́ ó rẹwà pọ̀ ó tẹ̀ wá rẹwà ju bẹ́ẹ̀ wà jẹ́ ọ̀ǹgọ́ lọ títẹ̀rín rẹ̀ ní ká sọ ní àbí ti ni ó rẹwà ó rẹwà ó rẹwà ẹ àmọ́ o jẹ́ kí n béèrè kí ní kọ́ lọ́wọ́ rẹ̀. ẹnìkan. ṣé tí n bá ní kó padà wà lẹ́yìn ìsìn ìgbé mo fẹ́ rí ọ ṣó wà. ìwà ìwà. ẹ tó sì ń jẹ́ kẹ́nìkan kan gbọ́ tó sì ń jẹ́ kẹ́ni kankan rí ọ tó fi wọ̀dọ̀ mi wá. ẹnì kankan ò ní rí mi wọn ò sì ní gbọ́. ó ti sẹ́nu mi. <laughs> mo ti nífẹ̀ẹ́ rẹ mo ti nífẹ̀ẹ́ rẹ ò dàbẹ̀ ò dàbẹ̀ tó bá rí bẹ́ẹ̀ mm. ẹ ìwọ máa lọ ìránṣẹ́ sí ọ máa lọ. ẹja ló ní ẹja ló ní bó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀ já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀ já wá ṣàrẹ̀ ṣàrẹ̀ òun lálẹ́ odò dẹ́ni ara arọ gidi gba ó yẹyẹ ẹja olúrẹ̀rí wá gbè mí o olúwẹ̀rí wá gbè mí sẹ́ ìkòkò kékèké iye mọ́já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ni lọ ló fi ń jólúwẹ̀rí àrògidìgbà àrògidì ẹja lónìbù ẹja lónìbù olórí ọmọ ẹja tí ń jẹ èèmọjà lómi lódò àṣà rẹrẹ òmùkùn lálẹ́ yẹyẹ ẹja. ibo lọ́lọ́run rebete ojú omi wà nígbà tí kú ń pọmọ ẹja àìṣùṣà lódò kí làbẹ́làbẹ́ ó má mọ̀ olórí omi ìjáde o olórí omi jáde wá wá gbé wá níjà o. kó má láà dá wàhálà alẹ torí èmi ò ní fẹ́ wàhálà rárá nígboro òjò rè ló wá mú ẹjọ́ ọmọ ẹ ló wá fi sùn mí mo dẹ̀ mọ̀ pé èmi pẹ̀lú ẹ aríra wa tán nítorí ẹ mo ṣe fẹ́ kí òjò fúnra rẹ̀ kó fẹ́nu ara rẹ̀ sọ̀rọ̀ òjò. ìyá kan ni ìyá kan ni ẹ lè bá ń kìlọ̀ fákànnì dáadáa ẹ lè kìlọ̀ fákànnì o kó dẹ̀ ní lẹ́yìn àyà mi bí bẹ́ẹ̀ kọ́ gbogbo wa la mọ̀ pé àpáàdì báyìí ní síwájú fọ̀nà iná ní síwájú ẹ̀ ní ìfọ̀n o tẹ̀bá yẹ ká àkànní ṣáájú yín lọ. ìkìlọ̀ lẹ́gbọ́ yìí o bí àkànní yín bá kọ̀ tí ó jáwọ́ lẹ́yìn ìyàwó ọ̀rẹ́ mi ah gbàdúgbàdú yóò gba owó àgbàdo lọ́wọ́ rẹ̀ kódà yóò fi ẹnu rẹ̀ báyìí yóò fi fẹ́ra bí abẹ̀bẹ̀ kí ẹ kìlọ̀ fún gidi o. yóò bọ bá mi bọ̀rọ̀ ètò ẹ̀ bá mi bòjọ́ ni ẹsẹ̀ inú mi méjì mo bí ẹ́ òun wò mí ìran ni. torí kò ní sí wàhálà ẹ wo ojo mo fẹ́ kẹ́ ẹ má bínú ṣé ẹ rí ẹ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi bá kàn ní sọ̀rọ̀ ẹ wò bí ojo torí ọlọ́run má bínú ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo ẹ̀ ẹgbọn yàkànnì ẹ máa tẹlẹ gbọn. bẹ́ẹ̀ kọ́ o ti mọ kí o lè fi ṣeré kó má là dá wà lálẹ́ lọ wá ẹsẹ̀ máa dá lọ nípa aránmọ̀ rẹ̀ sí ọ. n padà wá. tẹ̀ ẹ̀rọ mọ́ sí ọ. padà wá padà. <laughs> èso mo kì wọ́n gbé àrè ọbẹ̀ mo kò gbé akágbọ́bẹ̀ kaná lọ́kọ́ tó gbómi lé náà. Hmm? àwọn kan náà lọkọ adé tó àwọn kan náà lọkọ ọbẹ̀ wá jì. ó ti ẹ̀tọ́ wọn ń sọ mí lẹ́nu ó ti sọ mí lẹ́nu ní gbogbo ara àdúgbò. ìyá mi etí mi ti kúnnú àbà yìí ó ní n tó ń pè yín ìyá mi. Ah, kí ló ń pè mí. Ah, ìyá ọkọ aláṣọmọ ni wọn hmm. ní bàbá ti gbàsọ wá fún yín báyìí ó tán nu àbùṣebùṣe ìyá mi ẹbẹ́ gbọ́n mi sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ wọn ò ní sọ́jú bá náà. ẹja ló ní bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lodò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara arọ gidi gba ó yẹyẹ ẹja. odò gbogbo làgbó omi gángan lẹ̀rọ. kò báyìí rí. ṣé lóòótọ́. sori nígbà tí mo kọlù ọ báyìí ìṣe ló dàbí ẹni pé mo bóyin pàdé. ṣé ṣe kò tọ́ mi. iye ti tọ́ mi ti bá wo ìṣe ló bá jọyìn ni ọ́ ni. kò sóyin kankan bẹ̀. àbíkẹ́ àbíkẹ́ ìnífẹ̀ẹ́ rẹ̀ ti dọ̀jà ayé mi ni. dúró náà. kí ni. mo kàn fi tọ́ ọ lẹ́nu wò kó o mọ bí mo ṣe rí ni. ẹ dòdòdò o ní òun fi tọ́ mi lẹ́nu ṣé òun ṣe pé òun sọ fún mi pé ìnírísẹ́ mọ́ n tí lè sọ o lè rí ṣe sì lè mọ rí ṣe. Ah! Hmm. Ah! má jórí bá wọn má jórí bá wọn àìjẹ́bẹ̀ wà ló ń so ah. tí mo ti tọ̀ nǹkan wò tó wá tí wàá tọ̀ wá sọ fún mi pé ìní ṣe mọ́. bó o bá ti fẹ́ mọ ọ ṣe lọ ọ sọ fún bẹ́wà jẹ lẹ́sẹ̀ gbígbẹ́ wọn mhm. pé ó mọ̀ wà bímọ. ìbáyọ̀ pé nǹkan jẹ o tí n bá ń jẹ nǹkan èmi nìkan ni mo ń dá jẹ. ṣé nǹkan tó fẹ́ nù. torí hmm. láti wákàtí àti ọ̀wọ̀ yìí lọ tó ń sọ̀rọ̀ ẹ̀ ó ti lọ́nu ayé mi. Ah, ah, kí ló dé kí ló fẹ́ láì sọ fún bọ́ọ̀hún kan ti mọ̀ pé òun ti lọ. tí èsè pò ń parọ́. Ah, èkúrọ́ ò mọ̀ pé ọ̀rọ̀ tèmi àti ó ti di ọ̀rọ̀ èkúrọ́ lálábàákú ẹ̀wà àbára wa kú ni. Hmm, ẹnu ẹ̀yin ọkùnrin mọ̀ dùn wọ́n ti mọ lẹ́nu bebebebebe tẹ́nu rẹ̀ ó mọ̀ dùn nù. Àbẹ̀kẹ́ Àbẹ̀kẹ́ ní nǹkan tí mo tọ́wọ́ yìí tí mo ti bóyin pàdé ìlèfẹ́ lẹ̀mọ́ láíláí ìlèfẹ́ ìlèfẹ́ lẹ̀mọ́ àbára kú ni. kí ni. jẹ́ wa máa lọ. lórí burúkú rẹ̀ ó lè bá ń bí ṣùgbọ́n tó bá ti sọ fún pé n ò ṣe mọ́ o mọ́ ọ lọ o mo ti rẹ́ lòmíì o èmi nìkan ní mọ̀ wá bí kò lè wá bí mi. kòkòkò tó kó ojúdò yí o ah, ààrẹ mọ ni omi wọ́n yà rìn gẹ́rẹ́rẹ́ o àyèmọ̀jẹ́ máa dé o àfọ̀tàmọ̀jì ẹja lónìí bó ẹja lónìí bó olórí ọmọ ẹja ti gbogbo gbà ṣáá ni wọ́n mọ̀ ọ́ bì. fẹ́rẹ̀ mi díẹ̀ ní ibà ni. ibà tó mọ́ níbà ọkọ mi jà wọlé lọ sí ni mò ń bì ebi rẹ̀ yìí sí ó sì ní bó ti jẹ́ gbogbo gbà ṣáá ni mò ń bì. ẹ ti gbàgbé ni polo rẹ̀ ń. ẹ mọ̀ káàbọ̀ bàbá bẹ̀kẹ́. ṣé o sì àbẹ̀kẹ́ ni o ṣe ni mò ń bí o gbogbo ògbà kó lùmí láyé ń bí bí ṣe máa dìnnú. Ah, ìyá àbẹ̀kẹ́ pẹ̀lẹ́ gbọ́ báwo ló ṣe ń ṣe ẹ́ wọ́n máa ń rẹ̀ látinú oyè náà ń po ìbáyìí ọwọ́ ẹ̀ wá. ó yẹ kó rí bẹ́ẹ̀ náà eh. Eh, ìyá àbẹ̀kẹ́ eh? ọmọdé ti fẹ́ ra kù. àbẹ̀kẹ́ nbọ ló ti rí. ẹ wo jẹ́wọ́ fún mi. o lóyún àbí ọ̀dà kò burú ìyá bẹ́wàjì wọ́n ní ẹni tó bá mo gún ògùn òní ń pabì nílé òun àtolùkù ẹ̀ wọ́n á máa yanjú ẹ̀. ọ̀dàwọ̀ rẹ ọkọ ìyá mi. bó ló ti jẹ sọnù ṣé láti jọ mo ti mú ọwọ́ náà lò sọkùnrin kankan kẹnu sí ọ ni. ó ti ń yọ rè pàdé ọkùnrin lẹ́yìn. ẹ ta wá lóyún inú rẹ. Mm, bọ̀dá hmm? akọni náà ni. akọni tèmi mọ̀já. Eh, eh, lómi lódò lómi lódò àṣàrẹ̀rẹ̀ òkun lálẹ́ odò dẹ́ni ara eh, àrògidì gba ó yẹyẹ ẹja. olúwẹ̀rí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀gẹ̀dẹ̀ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidi gbà lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀rù galẹ̀ àrọ̀ gidi gbà ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja ti jẹ ẹlẹ́yà. sí òsì. nítorí ọ̀rọ̀ ọmọ làbákẹ́ yìí. èmi ló dé. ó ti lóyún fọ́kọ ẹ̀gbọ́n rẹ o ọ̀rọ̀ yẹn dẹ̀ ti di wàhálà láàrin àbà mo ṣe ní kéde tẹ̀ bàbá yẹn lọ́nà oko kéde tẹ̀ bá ń bá a sọ̀rọ̀. ọmọ làbákẹ́ ọmọ làbákẹ́ ṣé tí ń dùn ọ́ ni ọ̀gbọ́n nǹkan tó yín àbúrò mi sọ ni ọ̀rẹ́ rẹ wọnú ń bẹ̀. abẹ̀kẹ́ ni. abẹ̀kẹ́ ló lóyún fún ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀rọ̀ burúkú sóun ah, wá lọmọ tèmi wá ń bá a rìn yóò dáa ọmọ làbákẹ́ jẹ́ ń sọ fún ọ mọ̀mọ́ lágídí dáadáa sórí ìlú ibi tó lọ gbẹ̀hún tó jẹ́ pé agídí ni gbogbo ọ̀rọ̀ wọn à ń bọ sọ́ni ìsìn ọwọ́ àrùnkì ọlọ́ọ̀ni gbọ́ jẹ́ n wá sọ òdodo ọ̀rọ̀ kan fún ọ sórí tó o bá lóyún tó o bá gbé wá lé mi tó o gbé wá sẹ́ẹ̀dẹ̀ mi ìjẹ́kọ̀ mọ̀ pé ọ̀ọ́nìyá àtiwọ́ àtọ́yún inú rẹ̀ ńlẹ̀ yín dàgbọ́ ni. màámi màámi mi ìṣàròbó mi ìṣọmọ àná ọwíkàgùtàn bá fẹ́ bá járìn àjẹgbẹ́ ni èyí bá ti àjẹgbẹ́ nìran ni mi ṣàròbó o ṣe bá bẹ̀kẹ̀lí lóyún ẹ̀ṣẹ̀ ṣe mi kò lóyún ẹ ṣe mi ah, lóyún o. ọmọ làbákẹ́ èmi náà lọ ń sẹnu belebele sí n o mo mọ̀ pẹ́nu rẹ mú ẹlẹ́nu abẹ́sì ni ọ́ ọ̀ọ́ni jẹ́ aṣọ kò sílẹ̀ tọkọ bèmí ti ṣe léètè mi ọ̀sọ́ tó bá bí ọrẹ lọ́gbọ́n yóò sí orí burúkú kan wá kábi mọ́lé yóò dáa fún àbúrò mi sórí o ti ṣètò alájọbí ìwọ fílẹ̀ ajá tí ó bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ yóò sọnù náà yóò wá mọ́rú ìyá tí mo jẹ́ ká lọ ajá ti dé ìmọ̀jà ṣàrẹ̀rẹ̀ balẹ̀ odò dẹni ara àrògidìgbà ó yẹyẹ ẹja. olúrẹ̀rí wá gbè mí o olúrẹ̀rí wá gbè mí ẹ̀gbọ́n mi ṣe rántí ọjọ́ tẹ ní kí n gbé oúnjẹ lọ fún wọn ìjọ òun lọ ni kí n tún padà wá ìjọ tẹ tún wá rán mi lọ pé kí n tún lọ gbé nǹkan fún wọn bó ṣe tún ní bó ṣe fi tipátipá bá mi lò pọ̀ so ń gbọ́ ọkọ tábẹ̀kẹ́ sọ abẹ́kẹ́ èmi fi tipátipá bọ́ọ̀lù lẹ́yìn dódódódó wòran o èmi fi tipátipá bọ́ọ̀lù lẹ́nu rẹ̀ abẹ́kẹ́ wá wo iná ti jó dórí kókó báyìí àsìkò tó ti ń sọ̀rọ̀ ẹnu mi ìwọ ọgbà wo ní o ní o ó yá wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ni ẹ̀dá àlàyé tó sọ fún mi pé òun ṣe ẹ̀gbọ́n rẹ̀. mo ti gbọ́ àkànní ó yá fèsì léhun tó sọ òun fèsì léhun tó ọ̀hún gbọ̀n àsóòtọ́ ni ìmúmọ̀ níkà o kò mọ̀ jẹ́ agbóhùn àṣebi o abẹ́kẹ́wò ẹni àìjírí ẹni àìjíwò yìí béèyàn bá rírù rẹ nídàájí kéèyàn padà lè e sùn sórí ibùsùn rẹ ni wá gbọ́ o àti wà tó yún inú rẹ ó yá igbó rere wọn ò fẹ́ rí ọmọ láì fàbàdà kí n tó lajú mi ó yá ó ti pòórá bí sọ mo ní àbí ṣọ̀gbọ́n fẹ́ pa olódì ìwọ kìíní burúkú yìí. ṣé ìsọ fún ọ ṣé ìsọ fún ọgbà sí rẹ ó tù ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ sọ pé èmi bú ọmọlẹ. ọkọ yọṣọ ìmọ̀ ń ṣe gàrú ìmọ̀ ń ṣe gàrú ní ohun tó o ṣe ọwọ́ fẹ́ ló gbáǹkó fún mi ṣé ti ẹ̀gbọ́n náà ọ̀ lójú tì kankan ni níjọ́ tẹ́lẹ̀dùn à ń pín ojú tì ọ̀ sí ń lé ń gbà òun ni ìka ni wọ́n ọmọkùnrin yìí o ṣé ọjọ́ iwájú mi ò dání àbẹ́yìn ọ̀la mi ni ò sún ọ ní níwọ̀ kí ni olójú kòkòrò yìí wọ́n wàá jẹ́wọ́ bí mo ti jẹ́ fọ́. mo sọ fún ìyá mi. kí ni kí ni nǹkan ọ̀hún ẹ tiẹ̀ dúró náà ṣé mo jẹ̀bi ni tí n bá tiẹ̀ ṣe ṣé mo jẹ̀bi ni ẹ́ àbí ta ni ó rí irú èyí tó pè láàbúrò rẹ̀ tó rí rùmùrùmù tó rí rùmùrùmù tí ò ní bò mọ́lẹ̀ fẹ́ ìkòkò kéékèèké iye mọ́já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ni lọ ló fi ń jólú èrì. àrògìdìgbà àrògìdì ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja ti jẹ èèmọ̀já lómi lodò àṣàrẹ̀rẹ̀. fún ọmọ pé mo ti sọ fún ọ wípé nínú ìlú yìí wo yín fi ojú ẹ̀ máa bó yín fi ọṣẹ sí nítorí pé mọ̀ pé ìkòkò onígbomi kó gbẹ̀yìn kó tún gbàgbọ́ ṣọṣọ nù rẹ̀. wo o tí rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a fi ojú ẹ rí omi àrọ̀ gidi gbà lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀rù galẹ̀ àrọ̀ gidi gbà ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já omi lodò aṣàrẹ̀rẹ̀ òkùnkùn lálẹ́ odò dẹni yàrá arọ gidi gba ó yẹyẹ ẹja. olúrẹ̀rí wá gbè mí o olúwẹ̀rí wá gbè mí sẹ́ ìkòkò kékèké ìyèmọ̀já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólú èrì àrògidìgbà ẹja lónìí bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò aṣàrẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara àrògidìgbà ó yẹyẹ ẹja. ibo lọ́lọ́run rẹ̀bẹ̀tẹ̀ ojú omi wà nígbà tí kú ń pọmọ ẹja àìṣùṣà lódò kí làbẹ́làbẹ́ ó má mọ̀. ìwọ lóhun mi irú ayé wo lélẹ́yìí báyìí tá à ń bọ́ láti ibì kan bọ́ síbòmí wọ́lọ́ èmi èmi àbẹ̀kẹ́ ni ìtàn tó jẹ́ wípé nílùú wa. wọ́n rọ̀ mí sókun àyà rẹ̀ <laughs> mo mọ bó ṣe rí àmọ́ ohun tó wá wà bẹ́ẹ̀ kọ́ má tàn mí o kò yí ọ má tàn mí o. mi lè tàn ọ́. abẹ́kẹ́ èmélòó ni mo ti ń sọ fún ọ wípé n ò fẹ́ rí ẹ pẹ̀lú ọkùnrin ọkọ nínú ìlú yìí. àrẹ̀mọ kì í ṣèmi náà wàhálà rẹ ló pọ̀ ah. ó ní dààmú mi. wàhálà rẹ pọ̀. bẹ́ẹ̀ ni wàhálà rẹ̀ pọ̀ ló ló kọ́wọ́ lé ẹ ní èjìká. Ah, rárá o rárá. ó dà ah, arákùnrin kí ni ìwọ ń ṣe pẹ̀lú ìyàwó ọmọba ah, àrẹ̀mọba kí ni báwo lọ́bọ̀ ṣe orí tí náà kí o ṣe àrẹ̀mọba bíi ti báwo nu. wọ́n wàá láyé ohun tí ò yọ lónìí sórí ìnàkí ó pa lórí ọ̀bọ kẹ̀dẹ̀rẹ̀ ó pa nídìí sọ wá rí pé ìyàtọ̀ ń bẹ́nu wọn àrẹ̀mọ àbí kí ló ti pè mọ́ gbọ́ o ọ̀nà lójì o ẹrú ni bàbá ìran bàbá tèmi lọ́dẹ́ wálé lẹ́yìn fìlà lásì máa fi ń perí ìlú wa. kábíyèsí ètò alẹ́ ká nà kiri lánà dọ̀ àná dojúbo lẹ̀. àrẹ wọ́n já o. mo tá a fún mi. ẹ bò. ẹ dúró ẹ dúró fún mi ẹ kí ni ṣe yín ẹ sì ń bẹ́ẹ̀ lọ ibo lẹ̀ ń bẹ́ẹ̀ lọ. à èmi ò fẹ́ yín o ìfẹ́ ìrẹ̀jẹ̀ rárá rárá rárá rárá ṣe ti èmi fúnra mi mo fẹ́ tẹ́lẹ̀ ti ṣètò fún yín tẹ́lẹ̀ ipe ẹja torí mo mọ̀ pé pàdé ńjọ́ kan ẹ̀ńbáàsì ti gbégbá rókè lèmi àbẹ̀kẹ́ ó mi o ṣe wá rí nǹkan tẹ́sẹ̀ ní ìsìn bó jẹ́ kẹlẹ́mọ̀ ni bó jẹ́ múwọ̀ ni bó ogun ni bó jẹ́ gbàdí bó jẹ́ bàǹtẹ̀rẹ̀ ebe ẹ bá ti mọ̀ lónú gbogbo ẹ̀ náà lẹ́ lò ṣe ti gbọ́ ó yẹ ẹ tó sọ ó bá gbogbo ọba ọba nù gbà gbà. ẹ má kọ àmọ́ orí kẹrẹ kò kò ah, láwọ̀ ọmọ ọmọ ìgbọràn ṣànjọ ẹbọ rúrú lọ. ẹ gbọ́ràn ni mo ní ẹ̀dín mú. àìgbọràn ní. ṣé ẹ wá rí bẹ́ẹ̀ tí ń lọ yẹn lọ bá kábíyèsí ìlú. wípé èmi àbẹ̀fẹ́ o ìlérí tí mo ní wọn ṣe tí mo jẹ pé wọn ṣe nínú ìlú mo ti fi wọn pàtàkì lẹ́yọ kọ̀ọ̀kan alẹ́mọ́ rẹ̀ àti. Beleke beleke o baba iṣu beleke beleke beleke baba iṣu beleke agbada ògbóná ìgbàdo ta ara sọ gbàgbó. wá bí ọ dáadáa tó mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ọmọ Yemọja ni ọ́ wá bá mi níbi tí mo wà tí ìbá ní lù ọ́ kémi àti ẹ kájọgbọ́n mi ìjà kaná ìlú ọ̀bí ẹni làṣọ òfin ni wo lórí ibú ṣé bọ́ ní bẹ́yàn bá léyàn léyàn léyàn téyàn ò ríyàn mú ṣé bí wọ́n bá léyàn bá ní jà mú kí ló dé ìwọ́n bá lọ́ bá ní ṣọ̀tá mọ̀ náà yé bá mi ṣọ̀tá mọ́ kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ni mo rà ń gbà rẹ ẹ́. olóyè àbú olóyè àbú. gẹ́gẹ́ àti àwọn náà yóò ti wọn dúró. bá a bá dé òde ìpàdé tá a lọ yìí a ṣe ní kọ́mọ́nkóbó ni pápá bàbá yìí ló lè wúre. báyìí ṣe ni láti kí ní òun ní kápá ká ni wọ́n ti mọ ọdún tiwa ti pẹ́. wà á ní. kábíyèsí ẹ jẹ́ àmọ́ ọ̀lọ́ aláàárẹ̀ lásán ni èyí tó nílé ayé mo mà dúpẹ́ o ẹ̀yin alálẹ̀ ẹ̀ mà ṣeun ẹ̀yin bàbá mi lọ́run ẹ̀ sùn o ṣé pé wọ́n ọmọ yìí ọ́ gbàdájọ́ tiẹ̀ ọ ti wá gbàdájọ́ rẹ báyìí ẹ̀yin ọ̀tún wo ọmọ tó pa mí lára ẹ̀ mọ́ rèé. eléyìí ara eléyìí ò yá kábíyèsí ẹ kọjá ẹjẹ àmọ́ ọ lọ ìpàdé là ń lọ. pé ẹlẹ́sẹ̀ kan ò ní lọ láì jìyà ọ ti wá gbàjìyà tiẹ̀ náà nu kọ́ máa ba yí bẹ́ẹ̀ wo ọ̀tún yàrá lọ bí tá à ń lọ lómi lódò lómi lódò àṣàrẹ̀rẹ̀ òkun lálẹ́ odò dẹ́ni ara àrò gidi gba ó yẹyẹ ẹja. olúwẹ̀rí wa gbé wa níjà o yèyé odò wa ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrò lálẹ́ odò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀rù galẹ̀ ẹja lónìbù ẹja lónìbù olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já orí odò àṣàrẹ̀rẹ̀ òkùnkùn lálẹ́ odò dẹ́. arábìnrin ṣé kò sí o. ẹ dákun òǹgbẹ ní gbẹmí ẹ dákun mo fẹ́ mú mi ẹ dákun ojúwe ibi tó dò bá wà ní àyàn àbí kẹ́ mú mi lọ. kò sì máa wò odò ọ̀nà mo ti ń bọ̀ ní ìsìn ah! jẹ́ mú ọ lọ. olúwẹ̀rí wá gbè mí o olúwẹ̀rí wá gbè mí sẹ́ ìkòkò kéékèèké Ìyèmọ̀já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólú èrì. àrògìdìgbà àrògìdì ẹja ló níbú ẹja ló níbú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lodò àṣà rẹ̀. ṣé ẹ̀rẹ́ mú mi wá rẹ ni arábìnrin ló ń bẹ̀rù ṣé mi wò ló ló fẹ́ mu mi. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi eléyìí ti pọ̀ jù lómi lè pọ̀ ṣọwárì wá ń ṣomi ìfọ̀rọ̀ ọ̀hún ọ̀jẹ̀ ọ̀hún ṣùgbọ́n kọ́ tó jẹun jẹ́ ìgbé ìkejì lọ́rọ̀ wa. tani tani. mò ń bọ̀. àárọ̀ gidi gbà àárọ̀ gidi gbà tí ń gbé nínú ikú ẹja tó ju gbogbo ẹja lọ wá wò kíkọ́ owó lẹ̀ lẹ́nu o èní ló ń gbòòrò gbàjà èní ló ń ráyé mọ́ torí mo ti sọ fún ọ mo lémi ní òrẹ́ yìn rẹ ọmọdé ìsinmi ọ olóòmọdé àkùtọ̀ ìsinmi ọ ò tí ì wúrọ̀ rẹ̀ olùkẹ́rẹ́ o àjàkẹ́rẹ́ o olùkẹ́rẹ́ ló mú kọ́kọ́rọ́ kú lọ́wọ́ àjàkẹ́rẹ́ ló má gàdá àtòdó rẹ̀ lọ́wọ́ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń ṣílẹ̀ jọ́ǹtì ó yá ìwọ olùkẹ́rẹ́ ọ̀run sílẹ̀kùn àlejò ọ̀run bọ̀. Thank you. lọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lodò àṣà rẹ̀rẹ̀ òmùkùn lálẹ́ odò dẹ́ni ara arọ́ gba ó yẹyẹ ẹja. odò gbogbo làgbo omi gangan lẹ̀rọ kòkòkò tó pọ̀ ojúdò yìí ó ààrẹ mọ́ ni omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o iye mọ̀jẹ́ màdé o àfọ̀tàmọ́dì. àrògidì gbà ẹja lónìí bú ẹja lónìí bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lómi lódò lómi lódò àṣàrẹ́rẹ́ o òkun lálẹ́ odò dẹ́ni ara arọ gidi gba ó yẹyẹ ẹja. olúwerí wá gbé wa níjà o yèyé odò wá ràn wá lọ́wọ́ kíndò kíndò kíndò kíndò máa fún rẹ̀ gẹ́dẹ́ olóhùn rẹ̀ bẹ́tẹ̀ inú omi àrọ̀ gidigba odò gbéra ńlẹ̀ ó dìde ẹ̀ gbalẹ̀. àròkìtìgbà ẹja ló ní bú ẹja ló ní bú olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já olórí ọmọ ẹja tí ń jẹ́ èèmọ̀já lórí odò aṣàrẹ̀rẹ̀ òkùnkùn lálẹ́ odò dẹ́ni yàrá àròkìtìgbà ó yẹyẹ ẹja. olúrẹ̀rí wá gbè mí o olúwẹ̀rí wá gbè mí sẹ́ ìkòkò kékèké ìyèmọ̀já òwò ayanrìn kówó sí obìnrin gbóná ọkùnrin ń sá alágbálúgbú èrì tí ń wọ̀ ní lọ ló fi ń jólúwèrè àrògìdìgbà ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ èèmọjà lómi lodò àṣà rẹrẹ òmùkùn lálẹ́ odò dẹni ara àrògìdìgbà ó yẹyẹ ẹja. ibo lọ́lọ́run rebete ojú omi wà nígbà tí kú ń pọmọ ẹja àìṣùṣà lodò kí làbẹ́làbẹ́ ó má olórí omi ìjáde o olórí omi jáde wá wá gbé wá níjà o ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ èèmọjà jẹ èèmọjà tómi lódò wá sómi lódò wá ṣàrẹ o ẹja lónìbó ẹja lónìbó olórí ọmọ ẹja tí ń jẹ èèmọjà jẹ èèmọjà tómi lódò wá sómi lódò wá ṣàrẹ o lálẹ́ odò dẹni ara àrògidì gbà ó yeye ẹja.